قبل أن يخلقهم وأمرهم بطاعته ونهاهم عن معصيته وكل شيء يجري لا للعباد إلا ما شاء gbogbo ẹ ló bá ń dá padàpadà mi èdè ojú tó ń lọ wọn o. alihamudulilayi adakọ fún ọlọ́wọ́n bàbá tó láàrin gbà ìkẹ́ àti ìkẹ́ ọlọ́wọ́n kọlọ́ba nàbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ọpẹ́ fún ọlọ́wọ́n bá ti ó tún ṣe ọlọ́run fún wa látọ̀ ju ẹsẹ̀ jọ lónìí lórí wípé a tún fẹ́ máa gbìyànjú. alhawiya ẹlẹ́ẹ̀tì alimami atọ́háwí tí wọ́n ń bọ̀. tíra yìí ajẹ́ wa ti sọ àlàyé ní nípa ìgbàgbọ́ àìsínà ìjọba àgbàgbọ́ lálàáfíà àdìsọ́nà tó yẹ kóró eléyìí tí mi àti ẹ gbọdọ̀ ní tá a fi fẹsẹ̀ kọ́ta àti sí. tá a wá dé lónìí ni wàlá yusubihu àná òun ló wà lọ́dọ̀ tèmi ní wàlá yusubihu wo mo yọtọ̀ kà mí kí ni wàlá yusubihu àná ṣùgbọ́n wàlá yusubihu wo ni bàbá nàkọ wàlá yusubihu wo ni mo sì rántí bọ́ wà á mọ́ mẹ́mórì mi náà wàlá yusubihu àná ọlọ́run ọba tó láàrin ká kọjọ́ àwọn ẹ̀dá ẹ̀ o lè filẹ̀ ní sọ́ọ̀ mi ni ó náà lọ. wàlá yusufi huhu alana àwọn ẹ̀dá mọ̀ ọjọ́ àwọn ẹ̀dá ọjọ́ lọ. ṣùgbọ́n ọlọ́wọ́n wa ló mọ̀ jù bí ẹni pé ìbáàrọ̀ wàlá yusufi huhu alana ó wà àdàkùdù wàlá yusufi huhu alana wàlá wàhálà. tọ́yì láàkì alana gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ti sọ wọlé àlùkọ́lù kọ àwọn ẹ̀dá ṣùgbọ́n a nínú àwọn onímọ̀ lọ sọ pé àná àwọn èèyàn ló jẹ́ bẹ́ẹ̀ nítorí àyà tó sọ yẹn pé wàjú ọ̀pọ̀ wà tó àná ní àná ọlọ́run ní ilẹ̀ kalẹ̀ fún àwọn àná ó túmọ̀ sí pé èèyàn mo rò pé àlàyé mi ti àwọn méjì sọ pé ìyàtọ̀ àjàkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láàbí ọ̀rọ̀ gbogbo wọn padà sójú kan níbi pé tó gbà lérò làwọn ẹ̀dá mo rò pálá yẹ mi tiẹ̀ bóyá àná àmọ́ aléyàn ló ń jẹ́ bẹ̀ bóyá alẹ́ sàkọlá mi ló ń jẹ́ bẹ̀ ọ̀rọ̀ sápàdé lórí wípé ohun tí wọ́n gbà ní ẹ̀dá ṣe é rí ọ̀rọ̀ tá a fa àsọ yìí ẹ̀rí pa sọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ tá a fa àsọ lánàá àwọn ìtìsẹ́rí ní àbá ń kọ́ ń pa tí kò bá tí ì kọ́ nípa irú àwọn àtìrà yìí kò tí ì mọ̀ tí ń jà fún ìyá kò tí ì gbọ́ yé ẹ mọ̀ ní. ìdí ni wípé gbogbo téèyàn bá mọ̀ téèyàn bá mọ̀ tọ́ta kò èèyàn máa hàn yìí. sáájú ọ̀gá tí mo sọ yìí gbogbo téèyàn bá mọ̀ ilé ìjọba yẹn ti bóyá bá jẹ́ mùsùlùmí ọ̀dọ̀dọ̀ máa ń tó lè ba Islam rẹ̀ jẹ́ tí ọba mọ̀ ìjẹ́ mùsùlùmí rẹ̀ kò tí kò tí kò tó torí ìjọ kan yóò lọ ṣe nǹkan tí ó bá sàlámù yẹn jẹ mọ́ lọ. ìlànà ní wípé tawhid ìgbìmọ̀ ìmọ̀lọ́ lọ́kàn wọ́n jà mọ́ àníbẹ̀ báyìí náà náà fi pẹ̀lú ìfọ̀n. torí pé ọjọ́ ọ̀dọ́ máa ń tọ́ ọ fẹ́ fi lílẹ̀ ọjọ́ ọ̀dọ́ máa ń tọ́ ọ fẹ́ ṣe àtakò rẹ̀ ó pàtàkì púpọ̀. ṣẹ̀wáárí àwọn ìgbàgbọ́ àtọ̀húnrìn wá ó ti pọ̀ táwọn èèyàn tí wọ́n ti dó ìsìlámù tó sì jẹ́ wípé àìsíláàmù ní ha bàlì ìsìláàmù bọ́ bọ́sẹ̀ kúrò ń bẹ̀ ìsìláàmù ní tọ́lẹ̀ ní sí. àwọn àgbàgbọ́ yìí ń bẹ lára àlàyé tí àáfàá wa ń ṣe níbí ó ń ṣe rọ́ọ̀dù fáwọn irú àwọn àgbàgbọ́ bẹ́ẹ̀ mo rò pálá yẹn lóde yóò ṣe tọkùnrin irun àdìsọ́kàn àìsùn náà àwọn tó ta kò yóò ṣe rọ́ọ̀dù fún un sáà dọ́mi ẹni sùn. نقول في توحيد الله معتقدين بتوفيق الله إن الله واحد لا شريك له عقيدة أهل السنة والجماعة ولا شيء مثله ولا شيء يعجزه ولا إله غيره وطفي كعوان تتصدل با عقيدة أهل السنة والجماعة ṣẹlẹ́yìn bó ti wá kúrò ń bẹ̀ ni wọ́n á tí ó jẹ́ ìgbàgbọ́ àtọ̀húnrìn wá tí àwọn míì pè ní ìgbàgbọ́ àjọkàn mùsùlùmí tó wà sọ̀rọ̀ dùn ìyẹn láti sọ fún alánà wípé ọ̀rọ̀ tàná ọ̀rọ̀ dùn ní fún àwọn ìrìn èèyàn mẹ́ta síbẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́ alákọ̀ọ́kọ́ mo máa ń pè ọ́ ní ọkọ̀ kàṣí alákọ̀ọ́kọ́ àlùjọ sí wọn ẹlẹ́gbẹ̀ẹ́ àwọn abẹ́rẹ́ ẹlẹ́kẹta àṣọwéjà ṣẹwárí tòní yìí náà ọbẹ̀ fi ṣẹlọ dùn náà àwọn èèyàn kan bẹ tí a máa ń pè ní àyùmọ̀ṣàbíhà àlìkẹ́ni o àyùmọ̀ṣàbíhà ṣe é rí àjẹ́ ọ̀kan wípé ọlọ́run ọba dá ènìyàn ní àwòrán ara rẹ̀ àjẹ́ ọ̀kan àwọn mọ̀ṣàbíhà torí tẹ̀síbí ìlú àwọn òyìnbó bá a ṣe rí náà lọ́rọ̀ ìyàwòrán ara rẹ̀ ló fi dá wa mo rò pàlà èmi tí wọn kọ́ làwọn lè ní ike kọ́lá kọ́ lọ́hùn ádámù aláṣọrọ̀ tì ní o ti jẹ pé ádámù ni bàbá wa a jẹ́ wípé sóòrọ̀ ọlọ́wọ́n bá ní sóòrọ̀ wa mo rò tí tó bá rí bẹ́ẹ̀ àfa wa fẹ́ gbárùn ìgbàgbọ́ bẹ́ẹ̀ dànù torí ẹ̀ náà fi sọ pé wàhálà yóò ṣe bí hu àná ọlọ́wọ́n bọ ọba tó láàrin ga ọjọ́ àwọn ẹ̀dá ẹ̀ gẹ́gẹ́ bí àwọn mùsàbíhà ti yí máa ń wí wípé àwòrán ènìyàn lọ́lọ́ ìwà lọ bá àwọn tí máa ń sọ wípé àwọn bọ́lọ̀ ń ṣe mítìn torí wọn ti wòye pé irú àwòrán èèyàn bíi tiwa lòun náà ṣé wàá rí àwọn mùsàbíhà yẹn àwọn làwọn tó ṣe wípé ṣe é jẹun pé náà fún ìwà ìfibàtò wa àwọn ní olówó fìlì ìfibàtò sára ẹni tí wọn ní olówó fìlì ìfibàtò mọ àpèlà tí wọn àwọn ní olówó fìlì náfì iná fi ṣe ta ìlú ọlọ́wọ́ ní ìfibàtò àwọn wọ̀nyí ìta àṣọ yìí gbòláàtù sí àná àwọn tí wọ́n jẹ́ ṣé à tí ìjẹsí àwọn tó ti kọjá àlà lọ́pọ̀lọpọ̀ àwọn musabiha torí pé ìgbàgbọ́ wọn ní títa bá ti sọ̀rọ̀ ń pa ìmọ̀ wọn á ní bí ọlọ́run ti ní màláwẹ̀ náà ti ní mọ̀ irú màkà náà ni mà wá wọn á ní tá a bá sọ̀rọ̀ agbára bọ́lọ́run ti lágbára èèyàn náà lágbára irú agbára kan náà lágbára wa mo rò wá láyé mi ti ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá sọ̀rọ̀ pé ọlọ́run bá lọ́wọ́ wọn á lọ lọ́wọ́ lóòótọ́ bí ọwọ́ wa iná ní tiẹ̀ náà ṣe rí wọn bá jọ mi gbóòórùn nǹkan pátápátá làwọn obìnrin ilẹ̀ fọlọ́ sọ́bàṣà ti wà láàrin yìí ọlọ́run ọba ọba tó láàrin ga àdídà mùsùlùmí tó lálàáfíà ó ní wípé ọlọ́run ọba ọ̀jọ́ kò sí kí ni o kọjá àwọn ẹ̀dá kí ni dídí òbí dáwọ́ ẹ̀dá. àáfà máa fún wa láwọn àdí kan tí ò fi gbà wọ́n ẹ̀dá òun làwọn ọ̀rọ̀ tó tẹ̀lé ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ká tó lọ síbi tá a máa sọ ó yẹ káwa gẹ́gẹ́ ó mọ̀ wípé ọlọ́run ọba ọjọ́ àwọn ẹ̀dá ohun tí ẹ̀dá ti máa ń jọra rẹ̀ lójú tàbí ohun tó fa fún àwọn tá a fi ń ròyìn ọlọ́run ẹ̀dá náà ni sáájú ọ̀gá tí mo ń sọ yìí irú àwọn àròyìn tá a fi ń ròyìn ọlọ́run ẹ̀dá náà ṣé àwọn àròyìn tá a fi ń ròyìn ọlọ́run tẹ̀dá ni ṣé bákan náà ló ṣe rí àbí ṣe bákan ẹ já tí mo fẹ́ sọ yìí rárá o àpèyílà àdìsúnà ìjàmbá òun ni pé bá ti fi kankan ròyìn ara rẹ̀ á gbà nǹkan tó sọ ń pa ara rẹ̀ ó ní lóòótọ́ mo rò pálọ̀ ayé mi tẹ̀ àwọn akọ̀wé sọ wípé ká ní ọlọ́run ọba ní nǹkan yẹn à ń torí pé àti fi ń ara wa ó ní ara ìyàtọ̀ lọ́ọ́hí fáwọn ọwọ́ ọlọ́run ọba wà lókè ọwọ́ wọn ó ní ara ìyẹn túmọ̀ sí wípé nígbà tó ti lọ́wọ́ lára pé ibi wa. jismu mọ̀rọ̀ wà láyé mi ti ẹ ẹ́ ní pé kò sí nù sífà tọ́lọ́run fi ròyìn ara rẹ̀ kó o ní jismu ẹ lè rí ní ọwọ́ àti bí ara lọ́wọ́ yẹn ti wá ṣé ẹ̀ ń gbọ́ argument àwọn argument tó wà lọ́jíkà gidi ni o kí tó bá wá rí bẹ́ẹ̀ nígbà tó ti jẹ́ wípé a lè ìbọ́ lára máa ń bá bẹ̀rẹ̀ ṣùgbọ́n ká sọ pé ara tàbí ká sọ pé ikùn tàbí ká sọ pé àyà tá a bá ti sọ̀rọ̀ àyà á sọ̀rọ̀ sẹ́díò síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ so lódò káyọ̀ sí ní ààyè ah, ìdí ọlọ́wọ́n bọ̀ sọ ibi tọ́lọ́wọ́n bá bá ti sọ ń pa ara rẹ̀ mùsùlùmí má dákẹ́ ńpa yẹn sọ́la yìí tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n ní tẹ́ ẹ báyìí ní sọ kọ́lọ́wọ́n bá lọ́wọ́ àjẹpọ̀ lára sọ́la yìí ti nítorí pé ẹ̀ wá ní sẹ́ ìfúbáàtì pọ̀ lára àwọn tẹ́ tó bẹ̀ àgbà ọwọ́ yẹn náà dáa àwọn àsọpọ̀wọ́ yẹn agbára sálàyé ìdí àwọn ní ọwọ́ aṣọ ìpè ara ọlọ́run bá ti lóun ní ọwọ́ ọlọ́wọ́ bí ọwọ́ wáyé náà lẹ́nu tiwọn àwọn ẹni mùsàbíhà ni wọ́n fi sọ yìí kí àwọn bá ọlọ́run lọ́wọ́ ẹtíkẹ́tẹ̀ torí pé téèyàn bá mọ̀ wípé kùrìsì yìí òbí mú àbá sì ti sọ. So ààyè kọ́dámù ọlọ́wọ́n bọ̀bà tó la rẹ̀ gani ẹ lákòókò lọ́wọ́ yóò ṣe tóbi tó lọ́wọ́ ìdí ènìyàn bá wà bá lọ́wọ́ ibo lọ́ fọwọ́ sí sára yìí bìtì ibo ni ọmọ ìdí ènìyàn fi ọwọ́ rẹ̀ sígbà tí ń bọ́ lọ́wọ́ bá lọ́wọ́ ṣùgbọ́n nítorí pé a ti fi ọwọ́ yẹn wí ọwọ́ èèyàn àwọn aláǹdà tó ń bá wọ́ làwọn sófì ọmọ àjọ ń bá wọ́ ẹ̀sìn pé sófì sófì yà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ tàṣà yìí ọ̀hún ni sófì yà ṣé àlòkè sófì mọ̀rọ̀pá láyé mi jẹ ohun tó bí ṣé àwọn ìyàwó níyà àwọn ìyàwó níyà ní ṣé à ṣé à lóbi sùnú mọ̀rọ̀pá láyé mi jẹ sùfì tí wàá bí ma tọkọ̀ nígbà sàlátù ti ń bẹ láyé nìyí àwọn sùfì ní abiyàn ẹlòmíràn sọ fún mi ṣe sùfì wọn ò sí ń tàrí ìgbà kankan ṣùgbọ́n ń lọ àsàlátù wọn náà máa kó tẹ̀síwájú síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tọ́yọ̀ ebi tí wọ́n lọ òun ni wípé àkídà àlùsùn wà jàmáà wà ní wípé ìgbà tó lọ́wọ́ bá ti sọ pé òun ní ọwọ́ yìí á gbà pọ̀ lọ́wọ́ bá a ti gbà pọ̀ lọ́wọ́ a máa tún máa ń ti ń jẹ́ ọwọ́ àbá àmọ̀ tún máa rẹ̀ sálàyé mi ti a wà sọ wípé ṣùgbọ́n bó o lọ́wọ́ yẹn ti rí àmà ní là ń pè ní tàfíwìlú àlìkàìfìyà tàfíwìlú àlìkàìfìyà ṣùgbọ́n tó o bá sọ wípé. ọlọ́run ụlọ ń lọ́wọ́ kí ló gbà lérò pẹ̀lú ọwọ́ tí ń sọ àmọ́ àṣìmọ́ bó ti rí ó túmọ̀ sí pé o ti ṣe tafwidu al o ti dára àwọn bídí àbáwọn àwọn ní à ń pè ní mufawwidah wọn á ní sífà ọlọ́run àmọ́ tó gbà lérò pẹ̀lú ẹ̀ yájú ọlọ́run wà lókè ọwọ́ wọn yájú ọlọ́run wà sọ ní sọ pé ọwọ́ ọlọ́run wà lókè ọwọ́ sọ yẹn ni. àbí ìsọwọ́ àmọ́ àṣìmọ́ bó ti kẹfọ́ ìlú nìyẹn wọ́n ti gbogbo sífọ́ ọlọ́run ìfá filẹ̀ ó nìkan lọ́mọ tó mẹ́. àlè súnà wà jàmá àwòsọ mi gbé rárá ọwọ́ àmọ́ ti ń jọwọ́ kù láàánú fáwọn ìdòlù màánà láàánú fáwọn ìdòlù kẹfìyà kẹfìyà bọ́wọ́ yìí ti rí làámà ṣùgbọ́n àmọ́ ti ń jọwọ́ ẹ dákun sí ètí mọ́sán ẹ tó yẹ wá bá wọn tó bá wá rí bẹ́ẹ̀ téèyàn bá sọ pé ọlọ́run ọba lọ́wọ́ ọwọ́ rẹ̀ dàbí ọwọ́ wa ara àwọn mushabbiha téèyàn bá sọ pé ọlọ́run ọba ọba lo ọwọ́ ni agbára lọ́gbà lérò ó dára àwọn ọmọ àpè yìí téèyàn bá sọ wípé ó sọ wípé òun ní yádù ṣùgbọ́n sí ọwọ́ ni àbí báwo ló nínú méjèèjì àwọn fáwọn gbogbo wọn òun ni ọ̀rọ̀ dùn wá wa làbá wa sọ yìí kí wà láàyè síbi hu àná ọlọ́run ọba ọjọ́ àwọn ẹ̀dá nítorí kíni nítorí wípé ọlọ́run ọba gbogbo kankan tọ́lọ́run bá ti lè fi ròyìn ara rẹ̀ ìròyìn yẹn lọ́dọ̀ ọlọ́run ọba yóò pè nàbà wà ìmọ̀ àtọ́lọ́run kò ṣe fi wí ìmọ̀ ẹ̀ nìkan kan ìṣẹ̀mí tọ́lọ́ kò ní fi wé ìṣẹ̀mí kankan síbẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́wọ́n bọ́ bá tọ́lá rẹ̀ ga ìṣẹ̀mí tiẹ̀ yàtọ̀ òfin bàkan sí ní kékeré kó wá dàgbà kó tún wá padà sínú ògbó bíi táwọn èèyàn lágbàdà dọ̀yìn arúgbó rárá ṣùgbọ́n táwọn ẹ̀dá tá a bá dàrò yìí pẹ̀lú nǹkan náà sùn máa wà sálàyé mi ti ah dájú ajá ní ìmọ̀ àpọ̀ tọ́ba tún yá ìyẹn má rògbé lábẹ́já ní màtẹ́lẹ̀ ní ìmọ̀jùmọ̀ lọ. orí lábẹ́já pé púpọ̀ níjọ́ tí yẹn bá tún rí ẹni tí orí rẹ̀ tó pé tó tún sẹ́ẹ̀lẹ̀ yóò ní orí eléyìí pé ó tún sẹ́ẹ̀lẹ̀. mo ti sọ̀rọ̀ kan fún wa rí kan náà àfa wa lọ́sàn. onígbà táwọn wà ń sọ òdìyà àwọn jámíà sáwọ́dí wọ́n ní kí wọ́n rọ̀ ṣáṣá best student wọn fún mùlítà kọ̀ọ̀kan jáde àkọ́kọ́ wá fẹ̀yàn máa bá wọn lẹ̀ pé àwọn ọmọ tó yẹjú tí orí wọn pé ẹni ọmọ nàìjíríà ìbò ni wọn máa wọn náà ń pé àwọn tó yẹ pé wọn nígbà táwọn wá dé ibi arájá náà sàmúlẹ̀ làwọn ṣùgbọ́n ríyàwó ni wọ́n ti ń ṣe ohun tí wọ́n ń ṣe wọn nígbà táwọn dé ríyàwó wọ́n ní àwọn tí wọ́n jẹ́ olówó àwọn àdánwò àwọn àlùjá tí wọ́n fi ṣe kínní ojú wọn jókòó báyìí síwájú gbogbo àwọn sílẹ̀ǹtì wọn láti gbogbo jáàmì àtọ́wà sáwọ́dì àwọn náà jókòó wọ́n ṣe gbogbo ẹ̀. wọ́n kọ́ fẹ́ ṣe ìjókòó alákọ̀ọ́kọ́ kó tó di kí wọ́n máa bá dáwọ́rọ̀ àbí mùtákọ̀ tí wọ́n fẹ́ ṣe lọ. wọ́n ní lẹ́yìn kan ní wọn ló bá dìde ó ní gbogbo àwọn táwọn wà ní ẹnì nke tí ẹnì ọ̀gá bá ti wá dá akọ rẹ̀ tán ẹnìkan nínú student à ń fẹ́ jọ́ da kò gbogbo èèyàn padà ẹnì kọ̀ọ̀kan ọ̀dà akọ rẹ̀ mi wa àwọn àdìdì kan tí ó dìde tí ó dà kọ gbogbo wà wa wọ́n sì jẹ́ two hundred and ṣe mọ̀ pé ó ti di ẹni tó bá láyà kó tó di tó bá láyà yìí lóòótọ́ ní láti mọ̀ pé ó ní làákà yìí gbogbo àwọn àjọ yẹn wọ́n wá dákọ̀ ara wọn gbogbo àwọn afá tí wọ́n ṣe kíni fún wọn wọ́n sì sọ jámì àtàwọn wa àtàwọn ti wá lójú sídẹ́ǹtì náà wá dákọ̀ ara rẹ̀ sọ jámì àtò tiwa kò líyàtọ̀ wà yọ sọ yọ sọ jámì àtò tiwa yọ sọ kò líyàtọ̀ wà yọ sì dákọ̀ ara rẹ̀ gbogbo wọn wá dákọ̀ ara wọn lọ́wọ́ wọn wá ní ọlá ẹni tó bá lè sọ ọkọ gbogbo àwọn tí ó sọ bíi lẹ́nu ọkàn tiwa yóò sì bẹ̀rù ẹni tó sọ̀rọ̀ yẹn fún wa ẹ láwọn ní kí á làbàjá wọn dàpọ̀ ara wọn yìí ó ní làákà yìí lóòótọ́ ṣùgbọ́n làákà yìí rẹ̀ níbí yìí ó kò tó bá wọn. wọn láwọn yẹn wá ń ojú ara wọn bọ́mọ lára wà kàṣẹ dídé ni ẹ ó lòun lè ṣe ọba bẹ lórí àwọn àtọwọ yẹn ẹyin orúkọ yìí ìbí báyìí ẹ o ìgbà tó bá dé orí márùn Ọga, Ọga, nígbà ọ̀ya ẹlòmíràn dìde ó sì ń sọ ọ̀rọ̀ ori 20? ọga, twenty ọ̀gá adị, òun ọwa dé twenty ọwọ́ akẹ́kẹ́ tí ó tó dìde kan ṣe akọ ara rẹ ó kọ́ rẹ̀ ní bí ti wá jàmíà báyìí ti wá ẹni ibi báyìí ló ti wá orúkọ rẹ̀ ní dáná báyìí ló ti wá ẹni ẹ̀kẹta orúkọ rẹ̀ ó sọ gbogbo wọn pátápátá gbogbo ẹjọ́ wà bẹ́ẹ̀ ọjà akọ wọn ọsọjà mi àtẹ̀tù wa àti kùlíyà wọn náírà níbi ìgbẹ́ ti dé ẹni tí wọ́n fẹ́ lò bẹ́ẹ̀ ni pé táwọn yòókù tí wọ́n wà ń bẹ̀ sórí wọn pé àbírí wọn ó rí wọn ọba pé jáàmì ọ̀sọ̀ pé kọ́ wá rẹ̀ pìṣẹ́ǹtì àwọn ṣùgbọ́n gbogbo ntọ́mọ ẹ̀jẹ̀ nìyẹn lè gbàrò yẹn pẹ̀lú rẹ̀ láyé nàbùsọ̀ wà pẹ̀. bá a gbọ́ mi ṣùgbọ́n ti tọ́lọ́ wọn bọ́ bá tọ́lá rẹ̀ la yọ̀ pé táwọn ọmọ ẹ̀jẹ̀ nìyẹn yọ̀ làbùjọ. sáré yàtọ̀ alákọ̀ọ́kọ́ ìyàtọ̀ tó wà níbi báwo ni ìròyìn àwa àtọ́lọ́hùn ṣe ní ìdọ́dọ̀ alákọ̀ọ́kọ́ ni. ẹlẹ́ẹ̀kejì ó ní wípé ṣé bí ọlọ́run bọ́ bá tọ́lá rẹ̀ la gbogbo òru yẹn pátápátá ló fi ẹ̀fara wọn tẹ̀tẹ̀ kò sí kankan tí náà sọ ọba báwa ṣe wà yìí a lè ní ohun tó pé níbi àwọn àròyìn kan àwọn àròyìn kan ń bẹ tí ó yẹ ẹlẹ fún wa kódà tó ẹgbẹ́ wọ gangan lè máa wò wípé á ah, nǹkan báyìí nínú wà mí yìí láìpẹ́ dáadáa síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ tó bá ṣe ti máa ẹ̀fà lóye tààrà rẹ̀ wá gbọ́n ara tó fi mọ̀ ní o ẹlòmíì yọ wà nínú wa ṣé náà dé ni ẹlòmíì wà nínú wa oríire ó pè gan ní mathematics ẹlòmíì english ni ọmọ síbẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́ yóò ní ká máa ń lò níbi ìjìnlẹ̀síyà ìyá tó bá di bí hisab yóò ní nàṣọ síbẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́ ẹlòmíì ọlọ́run fún ní ẹ̀bùn ọ̀rọ̀ sísọ ni ẹlòmíì ọmọ ọ̀rọ̀ sọ ìka lọ́mọ akọ àwọn kan bẹ nínú àwọn afọ àwọn dáadáa lápèjúwe eh, ahmed shakir. tẹ́ ẹ bá tí wọ́n kọ ẹ gbàdùn tí wọ́n bá sọ̀rọ̀ ẹ mọ̀ pé yẹs ṣùgbọ́n wá ní ẹnìkan à ń pè ní Mahmoud Shakir tó bá kọ nǹkan ẹ yóò mọ̀ ibi kẹrin tọ̀ ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ kò ní wí kẹtẹ́tì sí gbọ́dọ̀ bá láyé mi tẹ kò tí ẹ ní wí rárá torí ọ̀rọ̀ yóò ní ẹtí ti wá ṣe nù lóríṣiríṣi ó kò síbọ̀ mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ti wá wulẹ̀ kó wà. kò lè ní kàmáàlú mọ́tàkùn kó wá ní kàmáàlú níbi gbogbo nǹkan ṣe sí yóò ní kàmáàlú níbi àwọn àrùn yìí kan tọ́lọ́mbà kàdà pé yóò ní kàmáàlú yóò ní náà sùn bí àwọn mi ṣùgbọ́n ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ká kàmáàlú ní fi jẹ́ bẹ́ẹ̀ sífàtì kàmílù fi jẹ́ bẹ́ẹ̀ sífàtì mo rò pàlà ẹ̀mí wa bákan náà alẹ́ sọ̀rọ̀ tí ń bẹ níbi ìròyìn àwa ẹ̀dá pẹ̀lú tọ́lọ̀ lápèjúwe ọlọ́wọ́ bọ́ba tó la rẹ̀ ká ń rìnà àwa náà rìnà rírìnà wà yẹn àti rírìnà tiẹ̀ ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n rírìnà ni rírìnà máa jẹ́ ìyẹn ló fà á tó fi jẹ́ ọjọ́ pé nínú Al-Qur'an láti bẹ̀rẹ̀ dópin ẹ̀ẹ́dì níbi tọ́lọ̀ ṣe náà fún yorùbá sábà ṣùgbọ́n ṣe náà fi wò mo máa sára mo ti sọ bẹ́ẹ̀ ní òye ìyẹn máa túmọ̀ sí wípé níbi tí mo sábà bá ti jẹ́ mo máa sára kò ṣeé ṣe ṣùgbọ́n níbi tí mo sábà ti jẹ́ mo sábà fi asìlì máa nà sífà kò sí nǹkan burú ń ìyẹn ló fà á tààfin ní di nufat tààfin oníwà náà ọmọ àgbélà tààfin ni wọn sọ pé ọlọ́run sọ pé òun ríran àà àlùsọpọ̀ ọlọ́run ríran ọ̀tọ́ bá ti lóun ríran ó jẹ́ dáa mo rò pálá mi ti tó bá ṣe kí a mà wípé ìríran tiẹ̀ àti tiwa yàtọ̀ síra àwa ríran a lè rí nǹkan kan àfi ń tá a bá dojú kọ síbẹ̀ a lè ní tó wà a lè rí kan wá bá a ṣe wáyé bóyá mi rí papọ̀ rẹ̀ rí kódà kó tó gbé kíláàsì kọ́rí lè pọ̀ mí ibi tá a wá kọjú sí tó bá wà wájú wa báyìí láàrin àárín tó wà lẹ́yìn ohun tó wà ń bí nínú mọ́ṣáláṣí láàrin àti tá a bá wò ta àlè rí kọjá ẹ̀dẹ́ àlè rí kọjá amọ́bí àti sọ́ọ̀mì bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n gbogbo àlè gbogbo bikíbi gbogbo ohunkóhun lọ́lọ́wọ́n bá rìn sáà ti rí àtọ́bá yẹn ìyẹn ló fi jẹ́ kí wàhálà yóò ṣe bí ewu àlànà ọlọ́wọ́n bá ọba tó láàrin dàpọ̀ làwọn ẹ̀dá yẹn láti wá ṣe àlàyé pé kò jọ ẹ̀dá àfa wa fi àwọn ibi tó ti yàtọ̀ sí wa sí kọlọ́mbà bí alimami Tahawi kí làwọn bẹ̀. حي لا يموت قيوم لا ينام خالق بلا حاجة رازق بلا مؤمن منيت بلا مخافة باعث بلا مشقة ما زال اسكت اسكت ọ̀rọ̀ mi nìyẹn ṣé ẹ ní ọ̀rọ̀ tó àfàkà yẹn àlàyé wípé wà láàyè sí ìwòlẹ̀ àná ọlọ́run àbọ̀ bá tọ́ láàrin ga kọjá wẹ̀ wá alákọ̀ọ́kọ́ ni tí òfin do àwọn ẹ̀dá ni ọlọ́run bá ń bẹ ẹ́ sì ń ṣẹ̀mí hayi lọ́lọ́ bẹ́ẹ̀ ni ayé bẹ́ẹ̀ kọ́ alihayi ó à ń kọ́ yìí ni ó dìrá ìfún mi máa sẹ̀mí rẹ̀ látara sísẹ̀mí ọlọ́run ìbá ṣe pé kò sí ti ń jọ́lọ̀ kò ní sẹ́dá torí láì sí adẹ́dà kò lè sí ohun tí a dá síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìgbà tí ọba ti sáyà adẹ́dà kò lè sí ń ta dá síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó bá rí bẹ́ẹ̀ bíbẹ ọlọ́run òun ló jẹ́ kí gbogbo ohun tí ń bẹ ọmọ bẹ́ẹ̀ síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ wá máa wò ṣé wàá mọ̀ pé gbogbo ń tá a wá ní bẹ̀yàwó ẹ̀dá yìí tá à ń ṣẹ́ mi kò sọ́jọ́ mo sì wulẹ̀ kọ́ pẹ́ tó a padà rògbò gbàgbé lọ́jọ́ kan kullu shay'in haliku illa wajhahu síbẹ̀ ní ayé bẹ́ẹ̀ kọ́ kullu nafsin dha'iqatu al-maut gbogbo ẹ̀mí ni ọ̀tọ̀ ẹ wá máa wọlọ́ ara ibi tí o ti wáyà tó síwájú ayé wàá lò ó ń sẹ́yìn láti láyà mọ́ òun ò ní kun tiẹ̀. sáàrí àtọ̀ alákọ̀ọ́kọ́ tó fi jẹ́ pé wàhálà yóò ṣe bí hu àlànà kọjá wẹ̀dá hẹ́yìn ò là wà kọ́sọ́mọ́ tá a fẹ́ já sí àkùnjọ kan tẹ́mi bá gùn jù gan tọ́wọ́ bá sọ̀rọ̀ àwọn tọ̀rọ̀ kù tọ́wọ́ bá sọ̀rọ̀ nígbà tó bá di wípé gbogbo ti ń jẹ́ gbádùn ilé ayé kò sí kankan tó ṣe ọ́ láǹfààní tọ́wọ́ abimọ táwọn màdé bá ń kú ṣèjú rẹ̀ ìyá yóò sọ ọlọ́nkọ́ máa ń yàrá kọ́ máa dára tọ́yì hajj lọ́lọ́ ọba abẹ́mí ọba tí ń ṣẹ̀mí lọ́lọ́ ọba tí ń bẹ lọ́lọ́ ọba tọ́lá rẹ̀ ga òun ni àwọn afa tí wọ́n jáde sínú ọjà máa wọ́n á máa ń sọ fún gbogbo ẹni tó bá ń takò òròyìn ọlọ́run ní kí ẹbí lè gbé sọ́lọ́ kọ̀ wá ṣe ń tọ̀ àyàfi kọ́ sọ pé kí ni o ọlọ́wọ́ bá ń bẹ̀ mí máa sọ pé ọlọ́wọ́ bá ń bẹ̀ yẹn náà ìròyìn ló ná mo rò wá láyé mi ti tí wọ́n bá ti fẹ́ ṣe náà fi o gbogbo òròyìn ọlọ́run ṣe o pé ọlọ́wọ́ bá ń bẹ̀ náà kọ̀ wá ní òsì ṣe é pé automatic kò fò yẹ automatic ni èèyàn ní dátíkẹ́tì fún yóò ní kíkẹ́ ní straight gbogbo bá ní ọ̀sán lọ mo rò wá láyé mi yé wa tó bá rí bẹ́ẹ̀ ṣáà láyà mo rò pálá yẹ mi ti ọlọ́run bá ń sẹ̀mí kò sì ní kú ọlọ́run á bìyẹn ju gbogbo ẹ̀dá lọ lójú ẹni tí ń pera rẹ̀ ní nǹkan yẹ ayé tọ́jọ́ra rẹ̀ lójú níjọ́ títàn bá dé bá a kò ní sin tí ó gbà á lẹ̀ lọ́dọ̀ lọ síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo àwọn tí wọ́n láwọn lágbára àwọn jẹ́ nǹkan láyé tí wọ́n kọ́ àbí wọn kú ó ti bá ìmọ̀ òtún àlàyé ìfọ́jáwó fáìlà ní ìjàmà ìwà fún àlejòwà yìí. kùtìbà mọ́tò àlàkọ́ni kí màkà fáìlà ní ìjàmà ìwà fún àlejòwà yìí. àìlànà àìlànà. أين عاد أين فرعون ومن ملك الأرض وإلا وعزل أين من سعدوا وشادوا وبانوا هلك الكل فلم تغن القليل هلك الكل فلم تغن القليل كتب الموت على القلب فنم فلن جمع وأحنى منه Amen. ṣe ń tọ̀ nínú ẹ̀dá ikú ọ̀padà wá bá pàkàmú fáìlà ní ìjàmbá yìí wá fúnra mi ń dùn wáyé mélòó mélòó àkójọpọ̀ tí kú ti túká síbẹ̀ ní abẹ́ kọ́ ẹ̀mẹ́yọkọ àtìyàwó tí kú ti yà wọ́n wá fúnra mi ń dùn wáyé mélòó mélòó àwọn tí wọ́n ti gbélé ayé tí kú ti pọ́nrún ayé náà námúrúdù wàkàní àánú wàmánú malakal arda wa walla wa azayin níbo ni namurudu wà àti kanaanu bàbá rẹ̀ gbọ́dọ̀ àwọn méjèèjì wà àwọn yẹn lo ipò láyé síbẹ̀síbẹ̀síbẹ̀ ọlọ́run ọba pa wọn rún síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àyìnà àádùn àyìnà fèrè àwọn olówó àmọ́ lọ́fà àyìnà àrọ̀ màmá ìyá súnmọ́ àyà kọ́ níbo wà ní àádùn wà àwọn àádùn tí wọ́n lágbára débi wípé nígbà tá ànábì wọn ń ṣe wáàsí fún wọn wọn ní man ashaddu minna quwwata ta ló tún lágbára dà wá lọ àwa máa ní ọlọ́run ọba rẹ tó ń lọ wípé wa tó bá tó bẹ̀ kó máa bọ̀ bẹ́ẹ̀ ni kò fi jẹ àwọn àwọn máa ní lọ́pẹ́ wa fèrè àwọn àti oní ànàrọ̀ bùkù mọ́ dáadáa ìmọ̀lọ́wà òun dà àwọn àti ó ń lò wọ́n nílò bàrà tó lù wọn lù bàrà tó lù wọn nílò nílò ẹrú tó mú lẹrú tó ní kí wọn máa kọ àhárọm ibo ní àwà ibo ní àwà ẹnà máa ń ṣáàdù wà ṣáàdù wà bàdàwò àwọn tí wọn dà síwájú láyé àwọn tí wọn kọ́lé ńlá ńlá ńlá ńlá níbo ni wọn wà hàlàkà ìkọlù gbogbo wọn ló kù fẹlẹ ń tó kù nínú gbogbo ilé ńlá ńlá tí wọ́n ń kọ́ ọ̀rọ̀ wọn lọ́rọ̀ kankan láti gba wọn lẹ̀ lọ́wọ́ ṣé bẹ́ẹ̀ náà rí bẹ́ẹ̀ kọ́ tó bá wá rí bẹ́ẹ̀ àwọn onímọ̀ náà tún dá àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run wà àwọn nílà akáyìdá gbogbo wọn lọ ṣùgbọ́n sáyọ̀ ayélu lọ́hùn kúlánù mímu gbogbo wọn pátá lọ́wọ́n bá gbàdá gbé yóò padà gbé nìyẹn wọ́n ṣàyẹ̀ dí sí fáyìlà wọn àkànfà mi fẹ́ ká pẹ́ lórí yẹn ni o ọlọ́run ọba tó láàrin ga láàyè ṣubú ìlànà kọjá wa ẹ̀dá kọjọ wa níbi wípé ìṣẹ̀mí tiwa àti ìṣẹ̀mí tiẹ̀ ó yàtọ̀ síra síbẹ̀ ni àyè ẹ̀kọ́ ẹ̀yẹ ń fún alákùnrin sẹ́yìn pé àwa èèyàn ọlọ́run fi wá sọ pa lórí gbogbo kan sẹ́yìn wípé àwọn kan ní ìtọ́yàtọ̀ sí àwa èèyàn àwọn náà ń sọ̀rọ̀ wọ́n sì ń lọ́rọ̀ torí pé ìṣẹ̀mí wà lọ́dọ̀ tí wọ́n ní sáàmù sá sáàmù pé igi náà máa ń sọ̀rọ̀ ọ̀dà sáàmù pàwọn ẹ̀nà kó máa ń sọ̀rọ̀ sáàmù ni sáà rántí ìkòkò tó fẹ́ pẹ́ẹ́rẹ́ nìkan jẹ́ jẹ́ni ẹ̀ sì fẹ́ ẹni tó ní ẹrú ẹrú sí bẹ́ẹ̀ ọlọ́run oúnjẹ tọ́lọ́run sì fẹ́ fún mi ó sì tún fẹ́ gbà ẹnu níbi ìtọ́jú wàhálà ni o ìkókò náà ń sọ̀rọ̀ oníkéyàn ló wá ń jọ lójú ẹnìkan bẹ ní màjínà ní sè tó ṣe wípé gbogbo ọ̀rọ̀ àwọn tó ti ṣáájú tí wọn tí ò bá láyé mú sọ tọ́jú ànábì ọlọ́run ní tó mú yẹn gba sílámù tiẹ̀ ní ìkókò lójú ọgbà sílámù ní tí mo fẹ́ lọ sọ ni pé àwọn ẹranko máa sọ̀rọ̀ sẹ́wọ̀n káwọn èèyàn bá já sọ̀rọ̀ tí ó dùn tí wọ́n sọ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ajá abúlé kí ajá nǹkan àwọn police dog ẹ bá wọn sọ̀rọ̀ wọn sì gbọ́ nǹkan tẹ̀ sọ ẹ kọ́ máa jẹ àwọn oṣù gbọ́ síbẹ̀ ní àjọ ẹ̀kọ́ àwọn náà gbọ́rọ̀ sáà gbọ́ mi yé bẹ́ẹ̀ náà ni igi ṣé ẹ mọ̀ pé igi ti sunkún rí láyà anábì láwọn yẹn sì ń gbẹ̀kún ẹ̀ ẹ̀ dá mi lóhùn anábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní mo mú òkúta kan ní Maka ẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní àbúkọ sálámà sí hadith dọ́là àbí hadith wa nusra Muslim olókùúta kan bẹ mọ́kà gbogbo àti wájú kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní sàlámù sálàyé nìkan ṣùgbọ́n tó bá rí bẹ́ẹ̀ ṣé báwo ọmọ ẹ̀dẹ́ ìyẹn ṣe ń sọ̀rọ̀ lókùúta náà ṣe ń sọ̀rọ̀ ta ló bókùúta sọ̀rọ̀ nínú yìí <laughs> tó bá rí bẹ́ẹ̀ àjọ òkúta wáyìláhi masalóyè àlá ọlọ́wọ́n bá àwọn náà ní masalóyè àlá kò sí ń tọ́jọ́ tó bá rí bẹ́ẹ̀ gbogbo òròyìn tá a rí kárò paani ìròyìn tọ́lọ́mọ bá yàtọ̀ sí. hajj lọ́lọ́mọ bá lọ́wọ́ bá ń ṣẹlẹ̀ láyàwó kò ní kú. gbogbo àwa tó kù ọ̀sọ́nà tá a fẹ́ dá sí ààbùn ìjọkan. bọ́yá èèyàn ń sáfù bọ́yá èèyàn ò sáfù bọ́yá èèyàn dàgbà bọ́yá èèyàn kiri kó wàá bá lọ́jọ́ kan gbọ́dọ̀ pa àjọ mi ìgbàgbọ́ pé kú ń bọ̀ yẹn jẹ̀ ní ìpapọ̀ ìgbàgbọ́ mi ní tá à ń bọ̀ lórí ọ̀rọ̀ ńpa rẹ̀ torí ẹni tí ò bá nígbàgbọ́ òun ó kú ìbẹ̀rù ọlọ́mọba rẹ̀ ó mẹ́rin àyọ̀mẹ́rin à ń bọ̀ wá bẹ̀. aláàkọ́ nínú tọ́lọ́wọ́n kò fi jọ wá òun ní pé kíni o hayyun láyà ọlọ́wọ́n bá ń ṣèlú àwa náà ń ṣèlú ṣùgbọ́n ìṣẹ̀mí tiẹ̀ yàtọ̀ sí tiwa níbi fáwọn òkú ìṣẹ́mi tí wọ́n lọ títì mo rò pa gbọ́ mi yé ṣùgbọ́n ìṣẹ́mi tiẹ̀ àbùkù ò ní bá débi ààyè kò ní bá débi pé yóò tiẹ̀ wá kú tó bá padà yá ti sọ ní à ah, bàbá ti gbàgbé àgbà ti ń lè síbẹ̀ ní ayébẹ̀ kọ́ nígbà tá a ti kù gan àwọn tá a lè ṣe tá a lè ṣàfarapa àwọn náà di ẹ̀rù tá a lè dájú tẹ́lẹ̀ mọ́ padà mọ́ wa nígbà tó bá yá àní lè gbé kankan ma ẹni tẹ́mi ẹ̀ bá gbó bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kọ́yí yóò mú un láàyà ara ni tí ọlọ́run ọba ọba tó láàrẹ ká tí ò ti ju àwọn ẹ̀dá ẹ̀ òun ni pé kọ́yí yóò mú lọ́lọ́ kọ́yí yóò mú ni àti sọ́kàn ayé pé ó wà lùkọ́ imú mi náà sùn mùkéèmù lẹ́wọ̀ yìí wà kọ́ imú náà làwọ̀ ọlọ́run ọba dájú fún rẹ̀ yìí kò fara ti nǹkan kan kó tó lè ṣẹ̀mí àwa ń ṣẹ̀mí lórí oúnjẹ àtomi tá a mú níjọ́ tó o bá lọ jẹun mọ́ o ò mọmi mọ́ ọjà sẹ́yìn níjọ́ tó o bá lọ ní ìdí atẹ́gùn mọ́ ọjà sẹ́yìn tí wọ́n bá rí pé atẹ́gùn rẹ̀ ọ̀fẹ́ ń mọ́ wọ́n fún ọ lọ́sibí ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ dáadáa gbogbo nǹkan kì í ṣe torí kó bùkátà sí à ń bọ̀ wá bẹ́ẹ̀ ṣáà tọ́ bí kọ̀yìmù lọ́lọ́run ọba ọba tó dá dúró tó ṣe wípé gbogbo nǹkan ló bùkátà sí owó ti bùkátà sí bẹ̀rẹ̀ sọ àgbọ̀mí yé bá a ṣe ń bẹ ń bì ẹ mẹ́jọ atara wa jẹ níta bùkátà sí pọ̀ bẹ́ẹ̀ náà ilé ẹ̀kọ́ bá a ṣe wà yìí ebi ti mú kálukú àbùkátà sọ jẹ lẹ́yìn àgbà Muhammad sọlá ṣé mo pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí wọ́n kọ́kọ́ ṣe àwẹ̀ lọ́rùn yẹn tí ó bá ilé dàsìkò sínú téèyàn ò bá ilé sínú ọdún ọ̀dọ̀ jẹun mọ́ wọ́n tún dálé ẹjọ́ kejì tí ò bá ilé sínú nígbà tó yẹ kó sínú kọ jẹun mọ́ ó tún di ìsínú ọjọ́ kejì kò sí gbọ́dọ̀ jẹun kankan mo rò pálá yẹ kùtì táwọn ẹgbẹ́ kan lọ́ba ṣẹlẹ̀ sí lọ́ba bọ́sù làwọn ẹ bá ní àgbáyé kó máa lọ́wọ́ gbà tó gbé ọ̀sán ọjọ́ kejì ó kó láwùjọ torí pé àwa yóò lè ṣẹ̀yìn láì jẹun láì síbẹ̀ náà ibẹ̀ kọ́ ẹlòmíì kì í wẹ̀ déédéé ṣùgbọ́n tó bá gbà wẹ̀ yọ wẹ̀ yọ wẹ̀ déédéé lọ́wọ́ tó bá ti wẹ̀ ní sàárọ̀ tó ẹlòmíì àmà wẹ̀ tẹ́ mẹ́ta nù mọ́ bàbá wẹ̀ yóò tó lọ sàn ara mọ̀ pé ara ọ̀sà mọ̀ wálẹ̀ níta à ń sọ òun ni wípé àwa ní bẹ́ẹ̀ náà jẹ bẹ́ẹ̀ náà tá a bá tún wá ṣe wàhálà ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àbùkátà sì sẹ́yìn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ nítorí wípé ìṣẹ̀lẹ̀ tiwa ò pé àti lè dádúró sọ̀rọ̀ mi yẹ wá báyìí nìyí ọlọ́run bọ̀ wá jọ àwa ẹ̀dá nítorí pé òun lè dádúró láì gbára lè gbàgbà ó di mélòó ó di méjì kí lálá kọ̀ọ̀kan hayyu la yamut kí ni sùnmọ́ rẹ̀. ọ̀rọ̀ sàmì kò ní kú kílẹ̀ lákejì kọ̀ yóò mọ́ kọ́ọ̀lì kún bìlà àjà ọlọ́run àwọn ọba tó láàrin ká dé dà láì ṣe pé nítorí gbogbo kàtà sí Allahu Akbar ṣé ráwọn mẹ́tẹ́ ni àwa náà máa dà sẹ́ni nǹkan yìí bó ti mo ṣe mú lọ́wọ́ yìí tẹ̀ ń báwọ̀ ẹ̀dá dà àwa la ṣe a ṣe nítorí pé a mọ̀ bíi pé tá a bá ń sọ̀rọ̀ ní ẹni tó wà tó ní gbọ́n ta ẹja fi sọ̀rọ̀ táwọn tó dínà náà lè máa gbọ́ èyí tá n sọ ṣé hájà wà fún àbí ṣe hájà wà hájà gbogbo ntọ́mọ ẹni ni a máa ń ṣe pátápátá èyí máa ń ṣe lè hájà ti rí ilẹ̀ yìí à ń kọ́lé nítorí hájà wà fún síbẹ̀ náà bẹ̀ kọ́ à ń ra mọ́tò nítorí hájà wà àwọn anáwó bí ẹja dá lóúnjẹ nítorí hájà wà ẹja á bí ìbàdàn nítorí hájà wa ẹja kúpa nítorí hájà wa ẹja bísí nítorí hájà wa síbẹ̀ ní alẹ́ ẹ̀kọ́ ẹjẹ́ ńlá sí nítorí hájà wa gbogbo nǹkan táwa ń ṣe ohun tá a bá ti bùkátà sí láàmú ronú pé bó la ti ṣe síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ ronú pé bó la ti ṣe kí bó la ti ṣe kí ni nítorí pé a ṣe kí ni o àbùkátà sí ṣùgbọ́n ọlọ́run ọba tó rẹ̀ ká ń jẹ́jà dodo ẹja tó dáko bùkátà si wa wàhálà bùkátà sí àdọ̀mí àwàlà bùkátà sẹ́ni tó dá wa torí pé ilẹ̀ yìí tó sọ̀rọ̀ la àlìhàdá dodo àjà pátápátá ọ̀dọ́ ọlọ́run láti dá yẹ kọ́ ẹni wọ ọmọ padà lọ́dọ́ ọlọ́run tó fún mi lọ ẹni ọbẹ̀ sọ̀rọ̀ yẹ padà lọ́dọ́ ọlọ́run tó sọ̀rọ̀ yẹ ẹni bá làáfíà yẹ padà lọ́dọ́ ọlọ́run tó jẹ fún mi lálàáfíà ẹni wá sì yóò padà lọ bọ́ lọ́n pé fún mi láti ṣe bẹ́ẹ̀ ní àdúgbò ẹ̀kọ́ ṣùgbọ́n ọlọ́run ọmọ òní tọrọ kankan lọ́wọ́ ẹ̀yìn kankan. mo rò wálá ayé mi ti ǹjẹ́ ọlọ́run ọmọ mi sọ yìí pé in ahsantum ahsantum li àmọ̀sẹ̀ tẹ́ ẹ bá ṣe dáadáa ẹ ṣe fẹ́ mi ara yín wà in ahsantum falaha tẹ́ ẹ bá ṣe fún náà ẹ̀mí ara yín lẹ́sẹ̀ torí wọ́n lọ́dún ẹ̀sán lọ́ọ́ bá ṣe báwo ìgbà ah, pẹ̀lú àdúró tí mo wá ṣe fọ́lọ̀ ṣé tó yẹ kó fi sàn fún mi kí ló ṣe fún mi àbí àdúró tó o ṣe fún ara rẹ̀ torí wọn lọ́gbẹ̀sẹ̀ bọ̀rọ̀gbọ́n ara yìí ti ẹni ọba ṣe dáadáa ó ṣe kó ta ni o fàjìláwùsì ẹ̀mí ara ẹ̀ ni tó bá níbẹ̀ ọlọ́run bọ̀ ọba tó lára rẹ̀ dáadáa gbogbo ohun tó dá kìí ṣe nítorí kọ́ńfẹ́rì kan kìí ṣe nítorí kọ́ńfẹ́rì kan náà wọn kọ́ wá mú kankan wá gbà wọn kọ́ wá ṣe kankan wá fún un iná ní ìkíláàsì tiwa náà fi gbọdọ̀ yẹn ni kọ́ wọ́n ṣe pé àní ti débi kan táàtì máa pariwo wípé a fẹ́ jẹun ọmọ lórí pé à ń bímọ torí kọ́ mọ́ lé mórí tó ń sọ à ń tọrọ torí kọ́ mọ́ lé mórí tó ń sọ ẹni ọlọ́run bá kárí ara ní orílẹ̀ tó ń sọ. mo rò pálá ayé mi ti ọlọ́run bá ọba tó láàrin ká kọ́ọ́lì kún mi là ṣáàjà ọlọ́run dá gbogbo nǹkan ó dá gbó ó dá lẹ́lẹ́ sí yóò dà kó ni àwọn ẹranko sóò ní ọ̀pá wọn ọjà òdò sẹ́yìn òwú mi mùrùkálà yẹn ti dóòtò nǹkan yẹn fún aláṣẹ kọlákọlá fún máa fi àrùkí jẹni à ọlọ́run dá gbogbo nǹkan tí ń bẹ lórí ilẹ̀ pátápátá náà ẹ̀ka wàlá hájata láhu ilẹ̀ ìhà kò bùkátà sí mùrùkálà yẹn ti lójú òfin sọ wípé wàá má kọlákọ́tò lè dé náà wà ní ìsá ìlàlí àwùjọ ní ní kankan si mo fẹ́ fà wọn yàtọ̀ àlùjánu ṣe kásá àwọn ìjọsìn fún mi nìkan mo rò pàdé ayé mi ti ìjọsìn nìkan lọ́nà wọn bá fẹ́ lọ́dọ̀ wa máa rò yí domi nù mìíràn ẹ̀sìn fún yín wàá máa rò yí nù ayé bá yẹ ẹni ọba lọ ọ̀ra yẹn ó fẹ́ fẹ́ lu ṣiṣẹ́ síbẹ̀ náà ẹ̀ fẹ́ kọ́ tá a bá fẹ́ gun lé nìsí tá a lè kọ́ àlẹ́ gun lé nìsí láàkàn pákó jọ yìí àti bùkátà sákàbà àbàdà àkàbà sẹ́ńkọ́ àyà náà ti ṣe gángan àṣàkàbà àgàsọ tá a ṣe wọn láwọn àbíkù nítorí hájà wá sí. síbẹ̀ náà ayé bẹ́ẹ̀ kọ́ abẹ́kọ́lé abẹ́sẹ̀ ní lókè nígbà tá a lè fi sọ́yà ẹlọ́kọ́ gbogbo pa o pako wa ẹlọ́kọ́ gbogbo wa mú wa àwọn àpò gbogbo ẹ̀ papọ̀ torí kéde o torí hájà wá sí. ṣùgbọ́n náà wọn bọ̀ bàtọ́ láàrin gàkọ́ ẹ̀ kó ń bì lá hájà tó mo rò pé ìyẹn náà yé wa báwọn ó ní rọ́ọ̀sì kan bílà mọ̀kùnà rọ́ọ̀sì kan bílà àmọ́mọ́nà ọlọ́run ọba ọba tó lára rẹ̀ já ń pèsè ń pèsè fún àwa ẹ̀dá láì nira kankan bẹ́ẹ̀ masakọ ni mọ́kùnà kólífà kò sí nira kankan ọlọ́run ọba tó lára rẹ̀ já torí pé tí gbogbo wa ìta bá kóra wájọ sáàyè kan tá a wá tọrọ tá a fẹ́ tọ́lọ́run sì fún kálukú láti bẹ̀rẹ̀ dópin ní nǹkan tí ń fẹ́ anábà Muhammad sallallahu alayhi wa sallam. nínú ẹ̀kọ́ tó kọ́ wa látọ̀dọ̀ ọlọ́wọ́ tó yẹ adókò dín kankan kò ní ọlọ́ọ̀lọ́ ó dà gẹ́gẹ́ bíi ká mú abẹ́rẹ́ òkínni ká ti bò odò ká fàyọ̀ ẹ wo olú omi wà mí òkínni bẹ́ẹ̀ ló ṣe rí nínú gbogbo nǹkan tí gbogbo àwa tá à ń bẹ lórí ilẹ̀ tá a tọrọ bá fún wa ṣé yóò dín kankan kò ní kò ní kankan kò ní impact kò ní effect kò ní asar ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ lọ́nà ọlọ́hàn bọ̀bá tó la rẹ̀ gánà kò lè dínkù rọ́ọ̀sì kò lọ́lọ́ mi lá mú nàti láì ṣe kólífà ẹja wa wo ara wa wo ṣé mo kí n tán sọ bọ́lá náà bọ̀ ọjọ́ wa ẹ jẹ́ wo ike èmi gangan mo fẹ́ wá ìjẹ́ èmi fúnra mi ẹ dákun ṣé mo náà wá bí àbí mo náà bẹ́ẹ̀ aaa. ọlọ́wọ́n bá mi sàtì àfọ ẹlòmíì bá àwọn ẹṣẹ wà ẹ bá wọn káfíńtà náà ṣe ń lọ ilé wọn ti bẹ lórí òkè látàárọ̀ wọn ti ń kọ pákó ní à ń kọ pa torí kí ni rísíkù ni torí rísíkù ni kí n ṣe nǹkan mi àwọn abiriki là ń bẹ lẹ́nu iṣẹ́ báyìí látàárọ̀ tẹ ń gbé búlọọkù láwọn àbòmí táwọn ẹlòmíì bẹ lórí ilé àwọn ẹlòmíì bẹ bí kan ti ń wúlẹ̀ títí síbẹ̀ náà ẹ bẹ kọ gbogbo rísíkù ti wà pátápátá pẹ̀lú mọ́kúnáyì síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kọ́dà ẹni tó lòun òṣìṣẹ́ tó lòun ọmọ tọrọ bára yóò sì wàhálà yóò ní ti bára yóò sì wàhálà bàjẹ́ àwọn ẹlòmíràn ti sọ ìsọkúrọ̀ sí. ṣùgbọ́n bá àjọ mi ọlọ́run bá ní máa pèsè láì ní í sí wàhálà tó o bá fẹ́ pèsè fún ara rẹ ó sì wàhálà kátó wa sọ pé o fẹ́ pèsè pẹ̀lú o fẹ́ wà responsible. ẹ wọ́n jọ́ tẹ́lẹ̀ mi ti ṣe é fọ́ àpò. ee wa se ganga bi gbogbo ẹ ganga two plus gbogbo tẹ́lẹ̀ mi kọ́ léwé ló ti gbàgbé tán lẹ́yìn tí a máa ká ọmọ primary school ní ọ̀la yìí kò sí nọ́ọ̀bà ọ̀dà ti jẹ́ yorùbá ó ní ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run ọlọ́mọdé àkúwà yìí ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run ṣùgbọ́n ṣáà ń ṣe wàhálà ká tó ṣá wà lórí ìjẹ́ àbá ṣe wàhálà ẹni bí mo gbà ẹni tó ṣe wàhálà ní ṣe wàhálà o àwọn olóṣèlú àwọn rí owó ní ògbére wọ́n yìí rúgbẹ́ nìkan lè ṣe wàhálà tó lóṣèlú láyé tàǹtó bẹ́ẹ̀ wọ́n yẹ so ẹ̀mí wọn ò balẹ̀ ṣebí kò lẹ́nu kan dé bí ṣe ń ṣẹjọ́ kan ní ṣẹjọ́ mi ó tún ti fẹ́ kó nǹkan báyìí wọ́n tún ti sí lọ fún gbogbo àwọn ilé ẹ̀ tó tún kọ́ lẹ́kọ̀ọ́ nípò yìí débẹ̀ náà ẹ̀bẹ̀ kọ́ gbogbo ilé tó tún kọ́ tí ó fi máa ṣe kíní kan ní ẹ̀ sí ilẹ̀ ọ kó kú òun kó wa máa rẹ́jọ ni. tèmi kò lẹ nìkan dé tẹ ẹ mọ̀ pé ọ̀ka secondary school tẹ ẹ mọ̀ pé ọlọ́ọ̀bìyàn sì dánwò tí kóòtù sáǹpẹ̀lẹ̀ àwọn ni ẹjọ tó wà ń kóòtù báyìí ní yóò tó kóòtù ṣé ni àbí yóò tó kóòtù kílẹ̀ wa mú yẹ wọ́n ti change ẹ̀ òkè ah kò sí wa tán. ṣé náà ti lọ àbí náà wà bó ló ṣe mọ̀. bóyá ti lọ para. ṣé títàn ló wà yẹn lọ́wọ́ lọ́wọ́ náà wá ń òun ló lọ pa jẹ́ yẹn wọ́n ti mú lọ tó ẹ̀ṣẹ̀ dé náà ni wọ́n sì tún mú lọ padà ẹ bá tán jẹ́ ẹni padà àbí bò ní òun náà ló lọ pa. ẹbí pọ̀ sí náà ẹ dákun rọ́ọ̀sì kù lọ́lọ́run ọba tó ń ṣèjẹ́ ẹ̀ mú fáwa ẹ̀dá bílà mọ́nàtì kò ní sùn bílà mọ́sàkọ́tì wàrà kòlífà kò ní là. ẹ ilé òfin jẹ́ pé ẹ dákun ẹ wo ọlọ́run bọba tó la gánà al-Qur'an ó ní wákà ayé min dabbatin la tahmilu rizqaha Allahu yarzuquha wa iyyakum ọlọ́run bá ní ọ pọ̀ nínú dáàbà tó ṣe wípé látàmílò rìzùkọ̀hà kò lè dá ìjẹ́ ẹ̀mú ẹ̀gbé táwa sọ pé ọlọ́ọ̀ ṣiṣẹ́ nìkan ló fi wá rí jẹ̀mú wá gbé wálé kò lè dá gbé bí ó ṣe lè dá ìjẹ́ ẹ̀mú rẹ̀ gbé òun náà Allahu yarzuquha ọlọ́run sì ṣe jẹ̀mú fún wa iyyakum ọlọ́run ti ṣe jẹ̀mú fún ní ṣe fẹ́yìn náà ẹ dákun sáà gbọ́ mi tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣe jẹ̀mú yìí bílá mọ́nàtì láì sí wàhálà láì sí dààmú ìyẹn ó wà jẹ́ kó máa yàtọ̀ sáwà torí pé láyé ṣubú ìpínlẹ̀ àná àwa náà ń rí jẹ ẹ̀mú àwa náà ń pèsè fáwọn nǹkan míì láti bẹ lábẹ́ wa ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ lákín bí mọ́nàtì wà mọ́ṣàkọ̀tì á ṣe wàhálà díẹ̀ kẹlẹ́mi bá kú mọ́ṣẹ́ni báyìí láti fi òkú ti báyìí kókè lọ́ọ̀nà báyìí gbúrúrú wọ́n jèrò ẹ̀lẹ́ yàtọ̀ máa bọ̀ gbúrú èmi ń bá ti jí lásán báyà ni wọ́n ti jí wá bí bí wọ́n bá di bí aago mẹ́sàn-án àbọ̀ ní tòun lọ jẹun àárọ̀ ní tòun padà bọ̀ láwọn tó padà wá tó bá rí bẹ́ẹ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ wá wo àwọn àgbẹ̀ ẹlòmíín bẹ lóko báwo ẹ ti wáyé náà ẹlòmíín lóko lọ ni o síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ torí kíni torí àtijọ́ gbogbo kálukú wa lọ́mọ ibi tó ń ti dé lónìí kó tó máa bọ̀ ń bí rọ̀ yìí bàbá mi kí ni sàárọ̀ tí ì bá ṣe pé yín àṣùbà kò sẹ́ni yóò wá o kálukú ọ̀hún dàbí tó èmi náà bá máa wá sí program ṣùgbọ́n táìpì ní mbc ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn tí ń ta dàbí dùn gan-an wọ́n á mọ̀ pé kí owó dàbí dùn tó sára jọ èyí ó sì wàhálà díẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n lọ́wọ́ bó bá tọ́lá rẹ̀ gàlá yóò ṣe wíwọ̀ lánà ẹ wá o èèyàn mélòó làwọn ń pèsè tá a bá mú ara wa ká mú ìyàwó ká mú ọmọ mélòó gbogbo wa ọlọ́yin wa ń pèsè fún gbogbo ẹ̀dá pátápátá ẹ lákùn mélòó làwọn èèyàn kò sẹ́ni tó lè sọ ádámù èèyàn ti bẹ̀ ní ayé wọ́n lè sọ àlẹ́ ádádù taqribi ṣùgbọ́n ò lè sọ ádádù àwọn èèyàn gángan mi tàbí kò sí lọ nàìjíríà làwọn abá ti mọ̀ yìí ìjọba sọ pé nàìjíríà lè ṣe wà láàrin one fifty million sí two hundred million àwọn kan ní one eighty million wọn à lè sọ bí tàbíyèdè bí wọn bá ṣe sẹ́ńsọ̀ tí wọn bá ka ara ẹ̀ dẹ nígbà fẹ́ máa yẹ èèyàn tó wà lẹ́dẹ̀ ìgbà tí wọn bá kú lẹ́dẹ̀ tí wọn bá ń ka ti ìgboro ẹ̀dẹ̀ lọ́wọ́ tí wọn parí ẹ̀ ìgbà tí wọn ń ka ti ìgboro ẹ̀dẹ̀ lọ́wọ́ làwọn míì wà mẹtánìtì táwọn ń bímọ tí wọn kà wọn wọn mọ ìgbà tí wọn bá yẹ dé sẹ́kọ́nà ẹlòmíràn tó ti bí tiẹ̀ gbà wọn bá ń katọ̀ ṣubú lọ́wọ́ tí wọn ti katọ̀ ẹ̀tẹ̀ tán èèyàn bíi mẹ́jọ mẹ́wàá òtútù bíi malẹ́dẹ̀ nínú àwọn tí wọn ká àwọn mìíràn padà tọ́dọ̀ ọlọ́ bó lẹ́sìn wa mọ̀ yìí mo rò pa àgbọ̀ bíi ṣùgbọ́n gbogbo wa pátápátá ọlọ́run bá mọ̀ wá pẹ̀lú òǹkà wa ọmọ wa ọmọ tí ń ṣe wá àti tá à ń ṣe ó sì mọ̀ tẹ́nìkọ̀ọ̀kan wá bùkátà sí ní ṣe fún wa kọ́ ọ́ láti wẹ̀ kó fún wa lọ́wọ́. afọ àwọn ti wí pé mùmí tún bìlà bọ ọba tó láàrin ká máa pa ẹni tí ọba pa nínú ẹ̀dá ẹ̀ bìlà ń lọ. ẹ pé ara bi tí ọba ti yàtọ̀ sí ẹ̀dá ni ẹ̀dá náà máa ń pa ẹ̀ síbẹ̀ bẹ̀ kọ́ nínú kọjá pé wò ó pa ṣé bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ tó wà ní kí n kọ́kọ́ pa kó tó wọn mi sọ̀rọ̀ èmi ní kọ̀kọ́ ràn sọ̀rọ̀ ẹlẹ́kọ̀ọ́kọ́ ni ẹlẹ́kejì tẹ́lẹ̀ yìí bá sì wà láyé tó fẹ́ dùnkù yìí mi ìlérí pọ̀ yìí ẹ̀ ẹ̀mí ní ìtẹ̀ ẹ̀rù rẹ̀ ní bà ṣé bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ kí ni bàtà òyìn bí lọ́mọ sáàkún síra wọn ṣe bẹ́ẹ̀ rù ń bà ní pé lájọ́jà ọjà tí oníjèmí ọ̀tà tóun bá sì ń bẹ wọn à ní tẹ́tí tọ́rọ bá ṣe ń bẹ ipò yìí ò ní kàn mí sálàyé mi ti torí ẹ̀ la fi ṣẹlá wá ń kà ṣùgbọ́n ọlọ́wọ́n bá ń pẹ ẹni tí ń pa kìí lórí pé ìrẹ̀ ń bọ̀rọ̀ ẹ̀ dọ́mi yé sẹ́mi kó gba àwọn sífàtù tá à ń sọ yìí sẹ́mi kó ìpìlẹ̀ tá à ń sọ ni pé láyé síbi kò dáná gbogbo sífàtà wa ń sọ bí náà ló wà lára ẹ̀dá ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó wà lára ẹ̀dá ọ̀dà ẹ̀dá wọ̀rọ̀ ọ̀sẹ̀ kún bìlà hájà tá a sọ sẹ́mi kó àlè lọ já kókó a lè lọ ra èyí a lè lọ rè kó èyí ká máa fẹ́ràn sẹ́wọ̀n ká ti ṣe ní sukùl fún bá ṣùgbọ́n sáà ní àjàsí àbá ní àjàsí ẹ̀ràn àní àjàsí o bá a bá pàjẹ́ á lọ ta fún léyà o síbẹ̀ ní àyè bẹ́ẹ̀ kọ́ wọ́n ní abọ́ palẹ̀lẹ̀ ẹ sá bọ̀ dáadáa ẹni abáfẹ́ tàbí bọ́lá bọ̀ ṣùgbọ́n àwọn ọba tó láàrin kò kò ká bẹ́ẹ̀ náà ni ẹ̀dá máa pa nǹkan tá a ṣe àkótì àbá àdìkótì àkótì tábà ní tòṣọ́ báwo ni àwọn kọ́sà bọ́tà àwọn kọ́sà yìí lọ́ máa yọ gbogbo àwọn bambú ní ìsìnkú ẹ̀fọ́ ọmọ lórí gangan ẹ̀rú rẹ̀ ní bà wá ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tá a bá rákèké ní ìsìn àpá ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tá a bá ráyán ní ìsìn ẹlòmíràn kọ́kọ́ sá lọ ẹni tí wọ́n sunkún torí ayán wà tó sì kékeré di ọlọ́ ọkùnrin ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tẹ́ bá mú ayán ní ìsìn ẹ àgbàlagbà ni o yọwọ ọwọ alẹ sáré pa kókó bàtà bò ẹrú rẹ ní bà á tamatiye tó ń lé kiri tó ń pa ẹrú rẹ ní bà ọ jojo ń táwa sábà máa pa á máa pa nítorí ipa ń bẹ ìwé ṣùgbọ́n ọlọ́run bọ̀ bàtọ́ la rẹ̀ ká mú mi ìtàn ẹ wá wo jẹ́ kọfí hádà tàbí ṣe ẹ̀ ń kékeré sọ̀rọ̀ lábùkù ló sọ ọ̀rọ̀ yìí máa ta ni tọ́lá àwọn ń tà ń dùn ṣe lórí bá ń bẹ̀rù àwọn ti abẹ́ fi wọn ọlọ́run bẹ sí dùnkùn kan tiẹ̀ mo mí ìtàn tẹ́lẹ̀ lómi lè mọ bọ́dà ọkẹ́ ṣé nígbà tí mo wá pa bírọ́là tí mo ń bẹ̀rù ẹ̀ ní ara ojú yẹn o ẹ gbọ́ mi yé sọjẹ́ kọ́mpẹ́títà àdé àwọn àfa àwọn ronú ju àwa lọ torí pé nígbà tí aláàkáyàwó èèyàn pé làwọn wáyé kì í ṣègbà àti àtúnṣe pé fóònù ni làákàyè wà àti kọ̀ǹpútà wọn ti kó gbogbo làákàyè ọ̀pọ̀lọpọ̀ àwa dúdú yìí àtàwọn funfun míì náà wọ́n ti kó làákà ìwá sínú fóònù láfóònù láì kankan ni. tẹ́ ẹ bá sọ fẹ́ lómi wípé bọ́ra ayọ twenty naira mo wá ara magi ten naira sí èlò lọ́jẹ́ yóò mú fóònù yìí ọbẹ̀ sọ wípé ten plus twenty yọ ẹsẹ̀ máa rò lórí fóònù kò lè dánú rò mà síbẹ̀ ní ayé bẹ́ẹ̀ kọ́ ẹlòmíràn ní kúrò ayé lè máa yóò lọ ti ní fóònù lójú nǹkan fóònù wọlé ìdí àwùjọ ní fóònù ẹ gbogbo ilé ayé ẹ fóònù ẹ wọn ti bọ́lá àkáṣe nù fóònù ẹlòmíì kan ọ̀rẹ́ ti láti ra tí a mọ̀ yóò rí pé sọ́wà lórí net yóò dá lójú ẹ yóò wá máa gbé kí lórí fóònù káàkà tán láéláé tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run bọ́ bá tọ́lá rẹ̀ ga mùmí tó ń bìlà gbogbo ẹni tọ́lọ́mọba bá pa kí ní bọ́lọ̀ kí ni ó sì fọlọ́ kò tí ó ṣe fún un àwọn ẹ̀dá la máa ń pa ń tá bá mọ̀ pé yọ pa wá lára bá arákùnrin ní ìṣòwò ní lọ láàyè síbẹ̀ ní àyẹ̀bẹ̀ kọ́ àpà nǹkan mi ń wa jẹ́ bá ń bà wá àwọn àdìtàkùtẹ̀ fún síbẹ̀ ní ìbá àṣeworo náà bákan náà eléyìí tá a lè jẹ gbogbo àwọn eku torí kí wọn bá nǹkan yín jẹ ni ẹ wàá dùn sọlẹ lásán fún wa àwọn ọba jẹ wọn wọkú dànù ká má bàa pẹ́ ń bẹ̀ ọlọ́run ọba ọba tọ́lá rẹ ká mú mi tù ní máa ń pa ẹni tó bá wù mí lára máa kọ ọba kì í ṣe pẹ́ẹ́rù rẹ bọ́ lọ kí lọ́lọ́run fẹ́ bẹ̀rù lára rẹ nínú ìṣèwọ́ lọ. ṣùgbọ́n ẹ̀dá náà ń para wọn pẹ̀lú àbòsí yìí nítorí pé ẹ̀rọ ara wọn ṣe kéde o ìbára wọn àwọn tó ń pẹ̀lú àwọn lọ́wọ́ kárún fi dé mọ́tò àgbo síra wọn ẹ̀rọ ara wọn ń bára wọn àwọn tí wọn ráyà kìláàsì tí wọn fi ń pa ẹ̀mí tọ̀ ní ń bá wọn síbẹ̀ náà ẹbẹ̀ kọ́ bọ́yá àṣírí kan wà lọ́wọ́ ẹ̀ tí wọn wòye pé tó bá sì wà láyé àṣírí yẹn ó tu ẹ̀ pa torí ká sì ní ọmọ bá tu. tí lágbájá bá sì wà kìí lè rí ibi tọkọ àbá ìtọwọ rẹ bá ti kú dàtàn ó léwu ẹ bá ń pa láti sùn ṣùgbọ́n láwọn ọmọ ọba tó láàrin dá mọ̀ mí tó ń bira ìlà màfà ọ̀fà tó ní parí ẹ jẹ́ sáré kẹyọ kan yìí mọ̀ báyìí tó ń bira mọ̀ṣàkọ́tì gbójú ẹni tọ́lọ̀ wá pa yìí yóò padà gbé wọn dìde kò sí ní lára kò sí ní lára torí pé òun ló ṣe wípé yẹ́bùdá wọlé kọ́ thumma yu'iduhu wa huwa ahwanu alayhi ọlọ́run ló bẹ̀rẹ̀ dídá wa yọ pa wá yóò tún dá wa padà ó sì rọrùn fọlọ́wọ́n bá láti ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ fún torí pé kò sí nǹkan tó le fún ìyẹn lọ́fà tó ń jọjọ́ yìí kí gbogbo ẹni tọ́lọ́wọ́n bọ́ bá tọ́lá rẹ̀ ká pa yọ padà gbé wọn dìde bílá mọ̀sákọ̀tì kò sí ní nílà torí pé innama amruhu idha arada shay'an àyàkó lára wọn wọn ní fàyàkó jẹbẹ ní yusuf máa jẹbẹ ẹ dìde ẹ sì dìde ojú bá lọ kéèyàn ṣe wípé ọlọ́wọ́n bọ́ wà tara rẹ̀ ní ìyàrá ó lè rí ìyàrá tó bá rí bẹ́ẹ̀ tá a bá wo àwọn àròyìn wọ̀nyí sọlọ́wọ́n bá yàtọ̀ sí wa àbẹ́ yàtọ̀ sí wa abẹ́nìkan bẹ́ẹ̀ ni wàhálà tó lè dín òkú dìde sẹ́nìkan bẹ́ẹ̀ ni wàhálà tó lè dín òkú dìde òkú tí ò tí ì kú tó ti kápò ayé tá a wá fẹ́ sọdà láàyè nínú ayé á dà mú pọ̀ ọ̀kan náà lẹ́ni tí ọ̀lẹ́kọ̀ọ́ sẹ́ńkókò ni àwa fẹ́ sọdà láàyè pẹ̀lẹ́kọ̀ọ́ á dà mú kó tó rẹ́kọ̀ọ́ àbí òní àní dà mú á dà mú táwa fẹ́ ju èèyàn yìí ẹja tó pààyàn tì ẹni tó yẹ ẹni ìrẹ̀lẹ̀ tá a fẹ́ sọdẹ ní gíga yàá dà mú ká tó rí sábà ní dà mú lábẹ́ wípé àlepààyàn àlejìyàn yẹn ọlọ́run bá ọba tó la rẹ̀ ga ń pa ẹni tí ń pa kẹsẹ̀ kò ń bẹ̀rù rẹ̀ yóò sì padà di gbogbo wa ìdìde lẹ́yìn ikú bí láàmú ṣàkọ̀tì tí ò ní ní ọlọ́run ọba lára ẹ dákun ọlọ́run ọba yàtọ̀ sí wa ẹjọ́ yàtọ̀ sí wa. káwọn wa sọlọ wà fún ala muhammadin wa alihi wa sàbẹ wa sàbẹ táwa ní tóbi bẹ ẹni èjì ọyà ẹ bẹ̀rẹ̀ àwọn alimujasima náà méjì lọ alimusabiha ọyà mujasima làwọn tí wọn sọ pé Ọlọ́run bá ní dísìmù ó ní ara gẹ́gẹ́ kò dẹ̀ síbi kankan tó lọ́ọ́ sọ̀rọ̀ dísìmù para rẹ̀ kúrò pàlàyé mùsàbíhà làwọn tí wọ́n máa ń sọ wípé ẹni ìròyìn tọ́lọ́run bá ti fi ròyìn ara rẹ̀ bí ìròyìn yẹn ṣe wà lára àti èèyàn ló ti rí sálàyé mi ti tòtàdá olùlọ́wà láàrin wọn wọ́n wọnú ara wọn bí àwọn kan torí pé níta mùsàbíhà bá ti fi rinlẹ̀ pẹ̀lú olówó ma mùjásímà ló fi rinlẹ̀ sálàyé mi ti àwọn kan ní àwọn àríbáàbò tẹ̀síìmù yẹn nínú àwọn ṣíà àtàwọn mi bá máa dá kọ́ wọn fún wa bọ̀ kò sí ní ta fẹ́ fún kọ́ wọn sí ọlọ́run kò sáà lọ ẹni kejì. náà. ya. Hmm. khaliqun bila haja ọlọ́run dẹ́dà kì í ṣe torí pé ó ní haja sí wọn ẹni téèyàn ní haja sí ni wípé tó ṣe pé nǹkan kan tó bá ṣe yóò bẹ̀rẹ̀ fìdí rẹ̀ mo lọ bá láyé ẹ wo yorùbá nìsín yorùbá yìí sábà ní ikhlas ṣàlàyé mi ti ìgbàgbọ́ yorùbá ni pé gbà fún rí ni gbà fún gbàdá ọmọ oko tí ọba jẹ búrẹ́dì yóò mú sùn yóò fi náà ṣe ìsúná ṣe ètò tí wàá mú sùn wàá wàá lò fi búrẹ́dì náà hájà mi nítorí pọ̀ ọ̀fẹ́ jẹ̀sù òfi búrẹ́dì ránṣẹ́ sọ̀kọ̀ lọ́wọ́ àyàn àbàbà tó mú búrẹ́dì wá ń jọ ní ẹbí mi náà fún sùn mo lè wá láyé mi tiẹ̀ àwa sì yìí máa ẹ̀rì kíkà lè fún ẹni ọba bímọ yóò mójútó àwọn ọmọ ẹ̀ yóò máa ṣe jẹ́ ẹ̀mú fún ọ yóò máa ṣe torí hájà rẹ̀ sáwọn ọkọ̀ inú wáyé pé yóò fi hàn lóko inú wáyé pé lẹ́yìn gbogbo wàhálà táwọn ọmọ bá ń ṣùgbọ́n ọlọ́run ọba tó la rẹ dá mọ́ sáàsì fẹ́ẹ́dà bílà hájàtì òní hájàtì síyàn ọ̀rọ̀ àṣọ fọlọ́ gílẹ̀ yóò ṣe fọlọ́ ṣé wàá ní ìbáàdà tó lòun torí ẹ̀ dá wa káwá wọ̀ yẹn kìí ṣe nítorí fọlọ́ ọba ní hájàtì bá dá wa ṣùgbọ́n ha ìbáàdà yẹn ó tiwa ní ládàá lọ́dọ̀ rẹ̀ tó ti ń rìn sí i torí pé ẹni wọn bá ti ṣe ìjọsìn fún ọlọ́run bọ̀bà tó la rẹ̀ dà yóò gbẹ̀sán àbí òní gbẹ̀sán yóò gbẹ̀sán tí ó ti yẹ báyìí ìyẹn ló fà tó jọjọ tó ti ṣe ìbáàdà yẹn gangan kọ́ ló má ta torí yẹn lè ṣe ìbáàdà yẹn kó mọ́ ìgbàládà sára yẹn ti ẹni téèyàn dojú ìbáàdà yẹn kọ òun ló má ta lófin ní láyà náà làlọ́ àlọ́hùn àṣeyìí ṣe ìbáàdà wàlá àdìmọ́ àṣeyìí ṣe ìbáàdà wàlá àtúnyàn sọkò ní ájà sí bàrà yìí lóbìnrin in ahsantum ahsantum li anfusikum bẹ́ẹ̀ bá ti ṣe dáadáa ẹ̀mí ara yín lè ṣe kò kì í sọ̀rọ̀ torí pé kò sí bẹ́ẹ̀ bí tọ́lọ̀ bẹ́ẹ̀ ní láti bẹ̀ ẹ̀yin lé bẹ́ẹ̀ ní láti bẹ̀ mo rò pa mi ti so clear wa ọlọ́run ló wọ́n ṣé bẹ́ẹ̀ ẹ̀mí wà á bí o wọ́n á wá ìsàlẹ̀ kan lọ pos ok now náà o sí nǹkan tó kúrò ń torí pé kò sígbà tẹ owó báńkì náà àti báńkì náà ò lè já o fún ó já o tẹ ẹ bá lo báńkì mi tó yàtọ̀ sí báńkì yìí lẹ́yìn withdrawal mẹ́ta lóṣù wọ́n jà sixty five naira ṣé bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́ báńkì ti yín gangan wọn náà wá ń jáwó owó tí wọn kàn án máa ń já máa kiri gbogbo aláàtì tẹ̀ ń gbà máa ń jáwó so téèyàn bá lọ dúró lọ́dọ̀ ní pos náà téèyàn transfer sí wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni téèyàn lo káàdì yẹn tówó yẹn wọlé ìgbà táwọn náà lọ withdraw owó wọn ti dáwó lọ́dọ̀ tiwọn lọ business ni iṣẹ́ ni wọ́n ṣe fún yàn kéèyàn yáyàn lówó òní ọ̀gbọ́dọ̀ síta fáadún ló ń bẹ ọ̀yà lówó tí ó bá san lọ́dọ̀ òun ọ̀yà olówó mo bọ́ ọ gba owó ni sálàyé mi tiẹ̀ wọ́n sì gbowó iṣẹ́ wọn sálàyé mi ti kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ wà lọ́wọ́ àrà náà wàhálà mi sọ̀rọ̀ náà náà náà ìyẹn ò bá kò sí yàtọ̀ láàrin owó tuntun àtọwọ́ àlọ́ ṣé tí wọ́n bá ń tà ní one thousand tí yàtọ̀ bá kówó tuntun débẹ̀ ó lè fi nine hundred rà. irú yẹn yàtọ̀ afẹ́ owó nù táwa ti owó ọdọọdọ táwa ti iye kan náà tẹ yẹn tẹ a bí n bá gba one thousand ní báńkì ọmọ yìí wà one thousand fún mi ní tàbí ní pólì tí màá fún lówó mi ò ní fún màá fún ìtumọ̀ àbẹ́ mọ̀ kí n tún mọ̀ rẹ̀ mo ná hundred naira lórí one thousand tó lọ bá mi gbà wá owó ọ̀kadà lọ àtàbọ̀ ó ti di one one ṣé bẹ́ẹ̀ ni àyọ̀ ẹ̀kọ́ ẹni tó wá wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi wọ́n ní pé tí one thousand lẹ fẹ́ gbà ẹ mú àkáǹtì yín wá ẹ lo pos e. èmi kọ́ mo ní pos ń e lò ní pos e ó verify yóò ṣiṣẹ́ kódà kí wọ́n ń ṣáàjì ẹ̀ gan so yóò fi withdraw owó yóò gba fifty naira lápòjúwe èwo ló pè mí dunu méjèèjì tó àyàrá wa lówó ó ń ṣiṣẹ́ fún wa báńkì náà ṣe ń ja owó ẹ̀ gbogbo ṣẹ́tẹ̀ ṣe transaction yẹn báńkì yọ owó rẹ̀ dáadáa dáadáa ọlọ́run ló mọ̀ ní sẹ́bẹ̀ lè mi wá mi náà wàá yẹ kó ọ̀rọ̀ rẹ̀ ò clear. ọlọ́run ṣe àásìk lọ́ọ̀sìkún bìlà kọ́ọ̀lìkún jàre bìlà hajjati rọ́ọ̀sìkún bìlà mọ̀nà ọ̀yà wa sọ̀rọ̀ rẹ̀. àyàn ọ̀jẹ̀dẹ̀ àti oṣù bùkátà sí. náà yóò ní kí màláìka lọ gbẹ̀mí ẹ̀. ọtí ìgbọ́n tá à ń sọ yìí a ní hájà ni wípé tí ó mú àǹfààní kan wá fún yẹn bùkátà téèyàn gbọ́ tó ṣe wípé bùkátà èèyàn kan ó ti ara rẹ̀ bíyà ọlọ́run bọ́ bá tọ́lá rẹ̀ ga àwọn kankan bẹ tó ṣe lápẹjù ó lágbára ká fún àgbàdo dálẹ̀ ó sì ní kó ó sì máa yọ sí i níjọba ọlágbára rẹ̀ ọlọ́run bọ́ bá tọ́lá rẹ̀ ga. tó láàrin ga àti lágbára àti ilẹ̀ lọ́jọ́ kan ní ìṣẹ́jú kan ní ìṣẹ́jú aya kan ṣùgbọ́n ní mi padà mo mi ọlọ́run bọ́ ọba tó láàrin ga àti mọ́tò kékeré wa sí ọmọ ẹ̀dẹ́ torí kí gbogbo ẹ̀ lọ́mọ ṣùgbọ́n àwọn nǹkan yẹn ń bẹ́ ń fẹ́ dà sóòtì yé torí wípé màláíkà kú ọmọ ẹni àsìkò rẹ tó abẹni tọnà bá sọ fún àsìkò ẹ tó ìwọ ni wàá lọ gbẹ̀mí ẹ gẹ́gẹ́ bí wọn náà tọ ọba dáhùn àpò kan bó sì rán àwọn èèyàn kan ní iṣẹ́ òkè nígbà tó bá wá di kan yìí gbà tọ́lọ́ wọn bọ́ba tó láàrin ká tó bá fẹ́ pa àwọn èèyàn tó bá pa àwọn ọ̀run ṣé tó bá fẹ́ fẹ́ mi sí wọn lára màláíkà kú yọ lọ́fẹ̀ẹ́ ṣé màláíkà kú yọ bá àwọn nǹkan wọ̀nyẹn nínú àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe ọlọ́run bá ṣe wọ́n nítorí ká lè mú ẹ̀kọ́ ń bẹ̀ níbi dídá sánmà àti ilẹ̀ lọ́jọ́ mẹ́fà ẹ̀kọ́ ń bẹ̀ ń bẹ̀ pé yẹn máa ń ṣe nǹkan pẹ̀lú tòdíríjì yẹn máa ń ṣe nǹkan a ta ọlọ́run kò tán ọlọ́run sí pé kó fún wa kó tó wa ṣé kó ti sọ máa ń wà sáyé wá kalẹ̀ fáwọn èèyàn kan láti

pé ẹja jábọ́ láti sánmọ̀ ah. ọkọ̀ sí nítorí wípé inú omi ni ẹja máa ń gbé omi sì wà sàn tó kò sí nǹkan tó burú ní kíkẹ́ ẹja ọ̀sán káyé láti inú omi ni wọ́n ń gbé omi ló sì wà sàn omi wà sàn mo rò bára ayé mi ti bómi sì wà lórí ilẹ̀ ló wà sàn tẹ́jà wá ti lè jábọ́ torí inú omi ni ẹja ń gbé àbí bẹ́ẹ̀ kọ́ ni àbórílẹ̀ ní gbé inú omi ní gbé tó ó sì sọ kalẹ̀ pẹ̀lú omi kò sí nǹkan tó gbé mo rò bàlá yé mi yé wa nà ìbéèrè nà. lima o le kọra. ok sẹ́yìn ọlọ́run bọ́ bá tọ́ la rẹ̀ ga ó lè tọ́jú ẹnì kọ̀ọ̀kan fún ẹ̀hún tó dáa fún yẹn ní ọ̀rọ̀ ntoma kolo mọ̀ya sàrò bí mà á kọ́ ní kọ́lá kọ́ lápẹ̀jù ṣé ẹ mọ̀ pé níbi àlámàrí ilé ayé ẹlòmíì ní ìmọ̀ gan tọ́mọ̀ nǹkan gan ṣùgbọ́n kò lè kọ́ ọ̀la síbẹ̀ ní ayé bẹ́ẹ̀ kọ́ ẹlòmíì ó sì mọ̀ tó nǹkan ṣùgbọ́n tí bá ń kọ́ yàrá yẹn ẹlòmíì kò ní kò rẹ́ sọ̀rọ̀ àwọn èèyàn kan ní agunlé lọ́hùn láti jọ ti ń gun bí ìwògùn bẹ̀rẹ̀ ní ìlú ilé gan láti bá wa parí jẹ́ tó ti step wà o mo lè kùsùn bẹ́ẹ̀ kí n máa tọ́ pákọ́ lòkè kì í sọ ọ̀pẹ pákọ́ ń strong dáadáa wọn olórí wọn ò ní fẹ́ jábọ́ ṣùgbọ́n àwọn ọ̀dọ̀ pàápàá nígbà wọn ti kẹ́lẹ́ kan àwọn kan ń gòkè nígbà mi wo ni mo fẹ́ ya òkè yẹn ń jọ kàn mo fẹ́ wo bó ṣe rí torí ìlẹ́kù bẹ̀ lọ́dún lọ́wọ́ wọ́n sì gún lọ báyìí wọ́n sì pan kínní àbí pópópó àbí pò lókè èmi ò lè ṣe é ní ṣé wàá rí ẹlòmíín bẹ bọ́lọ̀ ti dàpọ̀ máa ti ń jọ́ràn pé kankan bẹ tí máa jẹ́ ọ̀ràn ọ̀ máa ti ń jọ́ràn òun ń dàrán lọ ní tiẹ̀ sálà yẹn ní tiẹ̀ sọ̀rọ̀ ìjọ́nà bá dáká lóko fún ní ọ̀rọ̀ òní nasara yà kó kàṣàtà ṣé bẹ̀rẹ̀ mi wà bí ṣé kò sí bẹ́ẹ̀ subhanahu wa ta'ala muhammadu sallallahu alaihi ẹ bá ẹtàn gbóná tó kù ẹ jọ. bàbá ń dàda.